gbóná ṣáwa nìkan ni ṣáwa nìkan là ń gbélé ayé yìí dé tó jẹ́ láti inú wàhálà kan ṣá sí mi wàhálà kan sí mi. gbogbo ẹkún igun ò ní já a rí inú rò. dáàdi wàhálà ti ń ṣẹlẹ̀ nílé o. how is that even possible. ṣé wọ́n ti gbàgbé ni. ariwo kọ́. mi ò rí nǹkan kan. kò la fẹ́ lọ. ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà mẹ́ẹ̀ nígbà tí mo gbé ọmọ jáde tí àwọn ọ̀rẹ́ mi wá sọ pé báwo lọ́mọ ẹ ṣe ló kàn tá ìdí báyìí. kí ló rọ̀ bùrùkù tó sọ lẹ́yìn bàbá àgbà ló jáde lára ọmọ yìí. bàbá àgbà. Ọlọ́run ẹlẹ́dàá mi àwọn ọmọ wo lọ kẹ. bẹ́tà ẹlẹ́dàá mi má jẹ wo sígẹẹtì fún mi. ó sì kú palẹ̀ mọ́ ìdìbò rọ. ta ni mo ṣe tó kọ́ tó ló wò ní dáríjì mi. ṣé bíbí máa máa gbé lọ ni wọ́n mi. Ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ Ọlọ́run ọ̀ṣọ́fà ó ń gbọ́ àdúrà wa lórí òkè. tí ó ti kàwé ìjà mi ni. ẹ̀yin wo nìyẹn. ẹ